so ìyàtọ̀ ń bẹ láàrin afipábánilò àti onísìnà méjì ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ẹni tó bá réèpù ẹnìkan tó fi bá lò répìsì yẹn nìkan ni ọ̀daràn ṣùgbọ́n ọkùnrin nà sí ọ ìwọ náà tẹ́wọ́ gbà á kò réèpù ẹ ìwọ̀ nìtẹ́lọ́rùn ọ̀nà sí ọ wọn náà sì tẹ̀ra rẹ̀ lẹ̀ fún sọ èyí méjèèjì lẹ́jọ́ dáná zìnà ìyẹn kọ́kọ́ jẹ́ yìí níbàwọ̀n. now èyí tó jẹ́ rẹ́pìsì so torí pé yóò ti mọ̀ pé wanted ni òun sọ wá rí èyí tó yọjú yẹn ó ṣe sìnà pẹ̀lú obìnrin yẹn àwọn méjèèjì jọ ní ọ̀daràn wọ́n jọ lọ wá bí wọ́n ṣe tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run torí kò sí ibi tí wọ́n ti jẹ wọ́n yà rẹ̀ nàìjíríà so wọ́n á lọ́mọ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run so àlámọ̀rí yìnyín náà ọ̀dọ̀dọ̀ ọlọ́run but the correction is necessary and it should be immediate ẹ gbọ́dọ̀ ṣe àtúnṣe lójú ẹsẹ̀ ni so kì wá ṣe ọ̀dọ̀ tiẹ̀ ilé tiẹ̀ lẹ́ẹ̀tì wá ṣàtúnṣe no ẹ lọ sí ọ̀dọ̀ wàlíyù lèmọ́ríà aláṣẹ obìnrin yẹn ọ wà ní ìwọ oyún tí ń bẹ ní ikùn rẹ̀ the decision to handle the get to you belongs to our father. pé yóò yọ̀ǹda ọmọ fún ọ ọwọ́ bàbá ẹ̀ ló wá wà ìyẹn làwọn àfáà wá pín sí méjì lórí ẹ̀ ìyẹn làwọn àfáà ṣe kíni ni wọ́n pín sí méjì lórí ẹ̀ pé ọkùnrin kan àtòbìnrin kan o wọ́n bára wọn ṣe sìnà o wọ́n wá fẹ́ túbá nínú túbà wọn náà ni pé torí pé in most cases wọ́n fẹ́ fẹ́ra wọn ni wọ́n wá gbé gbọ̀nà òdì in most cases okay now láti wá túbà ọ̀kan bẹ̀ ni pé wọ́n fẹ́ di legal husband and wife wọ́n fẹ́ di ọkọ àtìyàwó tí ó bá òfin mu àbí tó máa bófin mu ọ ìwà lọ ọ̀dọ̀ wàlíyù lè mọ́ríyà ẹni tó bá jẹ́ the next person lórí list ó lè jẹ́ the first person lórí list tí í ṣe bàbá tó bí ọmọ ó lè jẹ́ bàbá bàbá ó lè jẹ́ arákùnrin ọmọbìnrin yẹn from the eldest to the youngest tí ó bá tún sí yẹn ó lè kan ọmọ tóbìnrin yẹn gangan bí mo ti ṣe àwọn àlàyé yẹn sínú àwọn ọ̀rọ̀ míì síwájú kókó sá ni pé tàfẹ́ ló ń bẹ̀ ni pé ẹ lọ bá aláṣẹ obìnrin yẹn nígbà bá wá dọ̀dọ̀ aláṣẹ obìnrin yẹn tán àwọn àfa pín sí méjì lórí ẹ̀ ìpín wọn rèé o àwọn kan gbà pé tó ń ti bọ́ ọmọbìnrin yẹn sì wà ní oyún yẹn ẹ lè so yìgì un àwọn kan gbà bẹ́ẹ̀ àwọn kan sọ pé no ẹ lè so yìgì lórí oyún ìsìnà ẹjẹ́ ó bímọ àwọn tó sọ pé ẹjẹ́ ó bímọ tán làwọn èèyàn sì gbọ́ ni wọ́n fi ń so yìgì fún obìnrin tó ṣẹ̀ṣẹ̀ bímọ nínú ilé ọkọ bí ẹ̀rà sí táwọn yẹn sọ ni wípé a ti mọ̀ pé oyún eléyìí ti wọ́ kómi má bàa wọ̀ ọ́ ẹ ẹjẹ́ ó bímọ eléyìí tán kára ẹ̀ mọ́ fódá kẹ́ ẹ ṣùgbọ́n igun àkọ́kọ́ sọ pé a ó léwu ó léwu a ràn wọ́n lọ́wọ́ ọ̀nà tá a lè gbà dẹ́kun kọ́ńtínítì aburú yìí òun ni pé ṣe bẹ́nu ká sọ pé mo ti yọ̀ǹda ni ẹ mo ti yọ̀ǹda ẹ̀ fún ọ so ti yé ó ti dọkọ náà nìyẹn ó ti dìyàwó náà nìyẹn so that the subsequent sex àwọn àbálòpọ̀ tó bá tún wáyé láàrin wọn wọn ò ní wà nípò zìnà tó ti yé àwọn yẹn wá sọ pé a lè rí ọ̀nà míì ṣe táà ní tí ìyọ̀ǹda ọmọ yẹn fún un tí ó fi bímọ á lọ tì mọ́bì kan ni á <laughs> lọ tì mọ́bì kan ni ráàyù táwọn afáàyè mú wá àwa ti practice ẹ̀rí ó fail ó fail wọ́n tún wára wọn lọ sẹ́ẹ̀tì mọ́lé bí ẹlẹ́wọ̀n ni fódìdì oṣù fódìdì oṣù mẹ́sàn-án sẹ́ẹ̀tì mọ́lé ni wọ́n tún wára wọn kàn wọ́n tún lọ ṣèbàjẹ́ náà tún ni so option tó wà ńlẹ̀ òun ni pé tó wà wọ́ kébù òun ni pé ẹ so yìgì ẹ̀ fún un. tẹ́ ẹ wá rí lórí ọ̀sọ̀ yẹn gangan pé ẹ so ẹ̀ un pẹ̀lú oyún yẹn òun náà wá pín méjì mọ́jọ dàrú o mo ti sọ ń pilẹ̀ pé àwọn afá pín sí méjì àwọn so pe ẹ̀ lórí oyún àwọn kan ní ẹjẹ́ ó bímọ kẹ́ ẹ tó so ó òun ló sì mú ẹ̀rí wá ṣùgbọ́n eléyìí tó dáa ni pé ẹ so yìí lórí oyún èyí tó dáa nù oní ó fọkàn balẹ̀ ok wọ́n sì má pẹ̀rẹ̀ wá nísìn wọ́n ní ká sọ pé ó jẹ kìrí kan nu ẹlẹ́dẹ̀ ó jẹ ìkìrí kan ó jẹ ó jẹ ok ẹlẹ́dẹ̀ ó jẹ sọ pé àràmù ni ah wá ní lọ́wọ́ ah asagafula asagafula asagafula. ò ní dúró de ìgbà tó tó yàgbé ekiri kan kó tó máa jẹ nẹ́mà lọ. ṣé tí mo sọ yìí wa ó jẹ ekiri kan ẹlẹ́dẹ̀ òun wá rẹ pé àràmù ni mo jẹ yìí mi ò sì fẹ́ jẹ mọ́ kò sẹ́ni tí ó pàṣípàṣípà pé ó dúró títí tó fi ya ìgbẹ́ ekiri ẹlẹ́dẹ̀ tó jẹ pé ó tún ọ gbọ́dọ̀ jẹ nọ́mà lé lórí pé àti eyin àrámù àti àlàálì yá àpapọ̀ sínú fún rẹ no ó wulẹ̀ ti jẹ́ ọ̀rẹ́dì ó ti jẹ́ ó ti jẹ́ ẹlòmíì sì yàgbẹ́ lójúmọ́ ẹlòmíì kì í yàgbẹ́ lójúmọ́ bí ọjọ́ kẹta ọjọ́ kẹrin lẹ́lómi tó máa yàgbẹ́. ok so ó ti ṣèṣì jẹ lẹ́dẹ̀ sọpá ságàfù là ò ní jẹ mọ́ ẹ bá múná mọ̀ kí n máa jẹ lọ lókù. ó ti ṣèṣì náà ó ti ṣèṣì náà rẹ́dì wọn ò tún gbọ́dọ̀ fún ọ láàyè kẹ́ ẹ tún máa bára yín lò lọ láì ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ló mú káwọn àfáà sọ wípé a lè so yìgì lórí oyún zina ń bẹnu tíra but àwọn kan dòdò wípé no ẹ gbọdọ so yìgì lórí kíni o lórí oyún zina àwọn tó dòdò be àwọn mú ẹ̀rí kan wá ẹ̀rí yẹn kò wà fully suitable and in fact mo lè sọ pé kò wà fully adequate kílẹ̀ rí náà wọ́n nígbà tí ànábì ja ogun kan tó kó àwọn ẹrú nínú àwọn ẹrú yìí abilékọ wà nínú wọn tó ti lóyún ànábì sì há àwọn ẹrú tó dábilékọ yìí ó há fún àwọn sọ̀hábà ó wá fi ọ̀rọ̀ tẹ̀lé pé mọ́bomi rẹ oko tó gbìn nǹkan síbẹ̀ wò mọ́ bu omi rẹ oko tó dá. ànábì fi báàní àwọn sọ̀hábà pé ẹ jẹ́ kí abilékọ tó dẹrú ẹ jẹ́ ó bímọ inú ẹ̀ kẹ́ ẹ tó mọ̀ súnmọ́ torí pé ẹ lẹ́tọ̀ọ́ láti súnmọ́ ẹrú yín só ti yé ẹ rí i pé ní ti kéèsì yẹn ọ̀tọ̀lẹ́ni tó lóyún ọ̀tọ̀ lẹ́yìn tí obìnrin padà fọ́ọ̀sì lọ́wọ́ ní ti kéèsì oní ti zìnà ọgbà kan ló ń lóyún kó máa bomi rẹ́ǹsò <laughs> kó máa bomi rẹ́ǹsò lókùnù but after the correction after akidun nìkan so ti yé débẹ̀ o mo tún wá fẹ́ wá bọ́ sí ọ̀dọ̀ igun tó sọ pé a lè so yìgì lórí oyún wọ́n wá tún wá pín sí méjì ìyẹn ò tún wá yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìyẹn ò tún ṣe kí ni o kò tún yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn tí wọ́n sọ pé a lè so igi lórí oyún wọ́n padà pín sí mélòó wọ́n pín sí méjì igun kan sọ pé ọ̀tọ̀mátìkì ni àtúnṣe yẹn kó dọ́tọ̀mátìkì igun kejì sọ pé no kò wá automatic a gbà pé a lè so igi lórí oyún nítòótọ́ ṣùgbọ́n ìjí arákùnrin yẹn sówulẹ̀ wà nínú ẹni tí a lè fọmọ fún torí pé ọ̀tọ̀ ní kẹ́ẹ̀sì pé a fẹ́ kí wọ́n tún máa bára wọn sùn lọ lórí zina ok ọ̀tọ̀ wá ní kẹ́ẹ̀sì míì tó jẹ́ ìpìlẹ̀ ìpìlẹ̀ ni pé arákùnrin gangan sówulẹ̀ wà nínú ẹni tó lè fẹ́ ọmọbìnrin yìí so tá a bá sọ pé a lè so yìgì lórí oyún tí kèfèrí kan àti mùsùlùmá kan tẹ́mẹ́gbẹ́bára wọn ṣe sì náà ṣé a wà á so yìgì mùsùlùmá yẹn sáwà á sọ fún kèfèrí ní òní náà díàfọ́ àwọn tí wọ́n sọ pé a lè so yìgì lórí oyún wọ́n padà conclude wípé after tá a bá ti accept ọmọkùnrin yẹn ni o tọmọkùnrin bá wà acceptable ni o tí ò bá wà acceptable a jẹ́ pé ráàyù ìkejì tó ní ká separate wọn látẹ̀lé so ti yé a separate wọn finally àní jẹ́ kí wọ́n ní access síra wọn mọ́ ohun tá a máa ṣe nìyẹn so tán bá sọ pé a lè so yìgì lórí oyún aláti wo arákùnrin yẹn tó wà involve ṣé ẹni tó wulẹ̀ lè fẹ́ ọmọ ni torí pé kìí ṣe gbogbo ẹni tó ń ṣe sìnà ló lẹ́tọ̀ọ́ sí kó wulẹ̀ fẹ́ irú ẹni bẹ́ẹ̀ so ti yé bá ní ìsìn so um, ìwà aṣọ yìgì nínú ilé ọkọ lọ́jọ́ súná ọmọ ìbéèrè tákàbèrè ni pé ta ló ṣe bàbá yìgì tó bá gá sí táwọn àáfàá ni wọ́n ṣe wọn ò rí nǹkan kan ṣe wọ́n láti padà sí ọ̀dọ̀ wàlíyù lè mọ́ríà ní ìsìn tọkọ ti wá kú láì ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe é ó túmọ̀ sí fọ́bìnrin yẹn kò ní yìgì lórí tó ti yé kò ní yìgì lórí ti ẹ̀ nìyẹn kò jù bá ń lọ. mo ti sọ ní ìsìn ọkùnrin yìí pé ta ló so ń bẹ́ẹ̀. bàbá ìyàwó náà lè wá sílé ọkùnrin yẹn o kó ló yọ̀ǹda rẹ̀ o so ti yé ẹ bí ayé ẹ̀ ṣe rí nu báyé ẹ̀ ṣe gbà nu ó lè wá bẹ́ẹ̀ o so ti yé. ẹnìkan lọ wọ́n bílẹ̀ kan ó ti jáde tọ́. ம்